باب لخدم kádàm lèlè masjid orí ọ̀rọ̀ ṣíṣe iṣẹ́ sin mọ́sálásí ṣíṣe iṣẹ́ sin mọ́sálásí. wàkọ́ọ̀lá ibùnú abbas radiyallahu anhuma nazaritu laka ma fi batni muharrara. nazaritu lele masjid ìyàkùdùmùhà ọmọ àbáàsì rọdíyàlọ́hù ànihùmà rọdíyàlọ́hù ànihùmà nígbà tó fẹ́ túmọ̀ àyà tí ìyá Mariam ya mariam fẹ́ ṣe ìjẹ́jẹ́ fún àlọ́ ọ n'i ní nazaritu laka máa fi ìbátí ní muharraro mò ń ṣe ìjẹ́jẹ́ nǹkan tí ń bẹ nínú mi. mò ń ṣèjẹ́jẹ́ fún ọ lórí ẹ̀ pé mo fẹ́ màá ṣe ní muhararu ìtumọ̀ muhararu ni khadimu khadimu baitillah ai lèlè masjidi ìyàkọ̀dúnmùhá mo fẹ́ fi ilẹ̀ pátápátá muhararu màá fi ilẹ̀ pátápátá tó ga sí pé mosque ni ó wà tí ó mọ sàmógútó o tí yóò máa ṣe àmójútó ilé ọlọ́run throughout his life. ìjẹ́jẹ́ tí ìyá tó bí Mariam ṣe nù. àmọ́ ńgbà tí yóò bí ọmọ èròǹgbà tiẹ̀ ni pé kò ń bí ọkùnrin ọkùnrin ló lè takú sí mọ́sálásí tí ọmọ tún lé ọlọ́run ṣe nígbà tí ó bí ọmọ ó bí ọmọbìnrin. ó wá ń sọ fọlọ́run pé èní wàdà tùhá ń sá wàlẹ́ ìsàzákàrù kàlẹ̀ òun sa ọlọ́run obìnrin mo mọ̀ bí yìí ọkùnrin ò sì dàbí obìnrin o iṣẹ́ tí mo ṣàdéhùn rẹ̀ fún ọ iṣẹ́ ọkùnrin ni but obìnrin ló fún mi la fi sọ fún ọ pé ìjẹ́jẹ́ kò fọ́ọ̀sì ọlọ́run àdúrà kò fọ́ọ̀sì ọlọ́run ìwọ ṣe ti ẹni torọ kàn ṣe ni bí n tó tọrọ rẹ̀ ń bó fún ọ ọ̀ọ́mà. bí olóore fún ọ ò mà ọlọ́run tó wá gbé síwájú ló mọ ohun tó dáa jùlọ fún wọ ọlọ́run wá fún ìyá ó fún ìyá mariamu ní mariamu ọlọ́run ṣẹ̀wá mú ifá jáde lára mariamu. addis 460 عن أبي هريرة أن امرأة أو رجلا كانت تقوم المسجد ولا أراه إلا امرأة وذكر حديث النبي صلى الله عليه وسلم أنه صلى على قبرها حديث 460 نينو tírà sọ̀híwù lìbùkọ́rí àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá àní àbí hùráìrà látọ̀dọ̀ bàbá hùráìrà àna ìmúratan dágúdájú obìnrin kan àwòrọ́jùlan tàbí ọkùnrin kan káànàtì tẹ̀kú mọ̀lẹ́ mọ́sídà wọ́n máa tún mọ́sálásí ṣe wàláwùrọ̀ wìí láyìn ìmúratan àbúrẹ́rà ní Ah, mi ò rò ó sí ẹni méjì bí kò sí obìnrin kìí sọ̀rọ̀ sọ obìnrin kan àbọ́kùnrin kan no obìnrin gangan ni ni mo rò ó sí. bàzákàrà hadith anabi sallallahu alayhi wa sallam ọsẹ wàá sọ ọ̀rọ̀ anabi tí anabi sọ nígbà tẹ́ni yẹn kú lẹ́yìn náà àwa ni anahu sọlá alakọbìríà pé dájúdájú ànábì kírun sí i lára ó kírun sí sàárè rẹ̀ lára lẹ́yìn ìgbà tó kú tán àti kàrú àdìsí yẹn síwájú tẹ́lẹ̀. báàbùlẹ̀ àti rẹ̀ awìlì gàrím awìlì gàrím yorùbátù fèlè masjid orí ọ̀rọ̀ ẹlẹ́wọ̀n alẹ́ àṣírù ẹlẹ́wọ̀n awìlì gàrím tàbí onígbèsè yorùbátù fèlè masjidi tí wọ́n dè mọ́lẹ̀ nínú mọ́sálásí ṣé wọ́n lè mú ẹnìkan tó dáràn kí wọ́n dè mọ́nu mọ́sálásí tàbí ẹnìkan tó jẹ gbèsè kí wọ́n kí wọ́n dè mọ́nu mọ́sálásí. Hadith four six one four six one عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن عفريت من الجن تفلت تفلت علي البارها أو كلمة نحوها ليقطع علي الصلاة fa àmùkánà níyàlọ́hùn mẹ́nìú fa àmùkánà níyàlọ́hùn mẹ́nìú fa àmùkánà ní. bóyá ó sì wá gẹ́ pé àlọ́hùn kẹ́límà tó gba alifalam ló tẹ̀lé òun yóò wá di fa àmùkánà níyàlọ́hùn mẹ́nìú. ẹ̀ lọ́dọ̀ àwọn ní lágbèjì wọn ní ilé ti kọ́ọ̀sà kìíní sukùn méjì ti pàdé ara wọn sukùn ní yá àmùkánà ní sukùn ló wà níbi yá yẹn ibi alifu aláàmú alọ́ọ̀ náà sukùn ló wà ń bẹ̀ tí méjì bá ti á pàdé ara wọn màá wà fún ní á wà fún lẹ́tà tó síwájú yẹn ní áràkà tó ná sábà rẹ̀ tó bá a mu ok àmọ́ tó bá fẹ́ dà pé tó fẹ́ dánú dó ń bẹ̀ ń tó fa àmùkánà ní tó bá fẹ́ pè pọ̀ mọ́ àlọ́ọ̀ yọ àjẹ́ fa àmùkánà níyà lọ́ọ̀hù mẹ́nẹ̀. Hmm? fa àrọ́tù á ní àrìbítọ̀hù ìlàsáríyàtín min sàwárí àtàtúsíbìhù. وتنظروا إليه كلكم فذكرت قول أخي سليمان رب هب لي ملكا لا ينبغي لأحد من بعدي قال الروح فرده kọ́ọ̀sì á. Hadith four six one nínú tíra Sahihul Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá. Àní Abi Huraira láti ọ̀dọ̀ bàbá Huraira radiyallahu anhu. kí Allah yọ́nú sí. ani nabiyyi sallallahu alayhi wa a ani abi hurayra látọ̀dọ̀ baba hurayra kí Allah yọ́nú sí. ani nabiyyi sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ anabi kọ́ọ̀là anabi sọ pé inna ifirita minal jinn dagudaju su alijanu kan tafalata alaya alibariya kó farahàn lójijì ní alẹ́ àná. aw kẹ́límà tánáwà ha àbú òrèrà ní àbí ànábì sọ ọ̀rọ̀ kan títúmọ̀ ẹ̀ sáà ń já sí pé àlìjọ̀nù kan ó fara hàn òun ní àná lè yàkọ̀tà àlàyé sọ̀la nítorí kó lè bá a lè já ìrùn mi lọ́wọ́ kó lè já irun mọ́ mi lọ́wọ́ ó wá dì mí lọ́wọ́ fa àmùkánà níyà lọ́hùn mínú aláwo sì jẹ́ kí agbára mi ká a mo gbá a mú fa àrọ́tù á àrèbítọ̀hù ìlà sáríyàtìn sàwárí alimasjid mo wá gbèrò láti dè é mọ́ òkó kan nínú àwọn òpó mọ́sálásí àtàtú síbì hù títí tí ẹ̀yin wọ̀nyí tẹ́ fi jí sáyé láàárọ̀ wàtá ń lùrù ìléyìí tẹ́wàá rí tí ń pè ní àlìjẹ̀nù báyìí fisikali tẹ́rì kúlùkùm gbogbo yín tí màá fi hàn yín pé àlìjẹ̀nù rèé o òní mo ti dè mọ́lẹ̀ yìí fásakárì mo wá rántí ọ̀rọ̀ ọmọ ìyá mi Sulaiman adabi Sulaiman ọ̀rọ̀ ẹ̀ tí mo rántí yẹn ni ò jẹun wá dè é mọ́lẹ̀ mọ́ pé kọ́mọ bá tiẹ̀ lọ kí lọ̀rọ̀ náà anabi suleiman aleyhi salam òun ló ṣàdúrà pé rọ́bì hapuli múlíkà olúwa mi tami lọ́rẹ ọlá kan tami lọ́rẹ ọlá kan láyà ń bàgí li ahadin min ba'di ọlá tí ò tún ní tọ́ sí ẹlòmíì tí ò ní fìtì ẹlòmíì mà lẹ́yìn mi tàbí lọ́rẹ́ rẹ̀. ńgbà tọ́lọ́run bọ́ sí ìgbádùn àná ọlọ́run wa ní màá rọ àlìjọ̀nù fún ọ. ọ wà á jẹ́ ọ̀gá àwọn àlìjọ̀nù tó máa darí wọn àwọn ni yóò jẹ́ òṣìṣẹ́ rẹ̀ wọ́n máa bá ọ wá kùsà. sa inú àpáta kò sa inú odò wọ́n sì mọ ọbọ̀ ṣe àwọn abọ́fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ àdògán eh, ẹ̀wù ogun gbogbo ẹ̀ wọ́n mọ ọbọ̀ ṣe tí wọ́n mọ fi ṣe bísínẹ́sì ń tiẹ̀. àdúrà ni ànábì rántí pé a. Ah, ọmọ ìyá àwọn ó ti ṣerú àdúrà báyìí o tóun bá wá mú àlìjánu ìmọ́lẹ̀ ní ìsìn tóun wá ránṣẹ́ ṣé kìí ṣe pé ọ̀la tí ò yẹ kóun ó lò lòun tó fẹ́ máa lòun fàrọ́dà wo kọ́ sí àánú kàn ní wo máa lọ máa bá orí burúkú ẹ lọ wọ́n sọ bẹ́ẹ̀ fún àlìjánu yẹn fàrọ́dà wo àánú máa lọ pẹ̀lú ìyẹpẹrẹ rẹ máa bá tiẹ̀ lọ. ẹ wo báwọn ànẹ́bí ọlọ́run ṣe nífẹ̀ẹ́ ara wọn sáwà fáálù súnà tá a nífẹ̀ẹ́ ara wa bẹ́ẹ̀. ànẹ́bí ní àǹfààní kóun náà tún máa rán àlejòónú sẹ́ ṣùgbọ́n pẹ̀lú bí sùlẹ́mọ̀ ṣe tọrọ rẹ̀ yẹ ànábì ọ̀fẹ́ táǹpà pẹ̀lú àdúrà yẹn mọ́ lọ́wọ́ kọ́mọ́ di pé ta bá ń sọ pé àwọn ànábì mélòó lọ́lọ́run rọ àlìjànù fún ok tí wọ́n fi ní pé méjì torí ìṣe kán mọ̀ pé méjì ni Sùlẹ́mọ̀ ń ṣe ọwọ́ apọ̀n ọmọ ìyá rẹ̀ ọ̀pọ̀n lé ìyẹn àfáàlù súnà náà ẹjá wa náà máa ṣe báyìí ìjà máa ṣe báyìí ah, ọlọ́wọ́ ṣàánú wa o ní ọba sí ẹni sí àwọn ànábì ọlọ́run lẹ́ ń ṣe ọ̀tá tí ń bẹ láàrin àwọn àbá síra wọn lónìí rélùwéè kò lè kó tán ẹ̀gbọ́n tí wọ́n ní kéèta ńgbò kú wọ́n wá ibi tí wọ́n sìn sí wọ́n ní wọ́n gbé lọ ilé babaláwo wọ́n lọ́lọ́hùn ò lè sùn bẹ̀ wọ́n ní wọ́n gbé lọ sí ọ̀dọ̀ àwọn àjẹ́ wọ́n ní ara ó yẹ àwa ni àwọn àáfàá lọ wá sẹ́kù ńlẹ̀ báyìí ó ní gbáyà àwọn àáfàá ń gan ló fẹ́ sùn àmọ́bi tí wọ́n ti rí tàn wọn ìyìn sọ fún ọ pé Buhari ló gbà o má mistake o ìyìn dákọ̀ Buhari ìdákọ̀ Muslim o ìkáyà ni o ìkáyà ni o àwọn ìkáyà kan bẹ kò ní. Eh, authenticity kò fẹsẹ̀ rinlẹ̀ tó ti yé ṣùgbọ́n ó ní kímọ̀ nù ìwọ náà wo ṣèbáṣepọ̀ ń bẹ láàrin àwa àfáàlùsùn náà ìwọ náà wò wò dáadáa ṣé ìbáṣepọ̀ tó yẹ kó wà sọ wà láàrin wa. kọ́lọ́hún kó tún ẹnìkọ̀ọ̀kan wá sí ni o mo ti sọ nínú ìwé jamaa kan ni ok ìwé àwọn àfáà ká àfáà kọ̀ọ̀kan lọ mọ̀ wípé igi kan lòun igi kan kò sì lè dágbó ṣe báwa ṣe ń rán àdìsí lọ́wọ́lọ́wọ́ ní ìsìn àáfàá mi kùránì rán lọ́wọ́ àáfàá mi fíkìú ló rán lọ́wọ́ àáfàá mi tàwídì ló rán lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ok báwa ṣe ń rán ọ̀rọ̀ mixed people tó pé irú ẹ̀yìn nìsín mixed people la pè yín mixed audience oníwèé ń bẹ nú yín oníṣòwò ń bẹ nú yín ẹni ẹni tó ń ṣòwò ó wà nú yín ẹni olóṣèlú ó ń bẹ yín mixed people ní báyìí abẹ́ẹ̀kọ́ àwùjọ kan bẹ tó ga sí pé ọ̀wọ́ àwọn ẹlẹ́wọ̀n nìkan ni mójútó àwọn àfáà kan bẹ tó ga sí pé ọwọ́ àwọn tó wà ní ọsibítù ní ọmọgún tó àwọn kan bẹ tó ga sí pé ọwọ́ àwọn opó ọmọ òrukàn ní ọmọgún tó kò pọ́síbù fún ẹnìkan wa kó wà níbí kó wà lọ́hùn kó wà níwájú kó wà lẹ́yìn aṣẹ́wọ́n bí ẹni pé àwa nìkan la ní gbogbo ẹ̀ no rárá kò pọ́síbù a mọ̀ pé ṣe ni ó níbi tí ọlọ́run rọ ẹnì kọ̀ọ̀kan fún wọ́n bẹ nínú àwọn afáàtò ga sí wípé comparative fún ṣe pé kó sọ̀rọ̀ nípa bíbélì tìfún tẹ̀dọ̀ bíbélì kó kọ́ pásọ̀ gan ní bíbélì ọwọ́ rẹ̀ tẹ̀pẹ́ tọ́lọ́run rọ̀ fún un abẹ́ẹ̀kọ́ a gbọ́dọ̀ dóńdó pé àfẹ̀mí nìkan àfẹ̀mí nìkan àfẹ̀mí nìkan agbára rẹ ò gbé mọ àwọn yòókù náà páwọn náà ń contribute pé ẹjọ́ ń ṣe ni àgbájọ ọwọ́ la fi sọ́yà so kí ìfẹ́ kó wà láàrin wa kọ́ńkálukú sì mọ tó bá lè rán kọ́ máa rán so kì wá ṣe pé kẹ́nìkan wá dòǹdò pé kí gbogbo ayé wá di ọmọ ẹ̀yìn òun no rárá àbí òun nìkan ni òun ò lè dá gbogbo ẹ̀ ṣe ò lè dá ṣe àjọ ṣe ni ìwọ nìkan ò lè jẹ́ encyclopedia wa ìwọ nìkan ò lè jẹ́ ìwé àpapọ̀ ìmọ̀ rárá yóò níbi tí agbára ẹ̀ ká. aláwọ̀ fi wá sí kòńgẹ́